gbà mí o ẹ gbà mí o ọmọlọlá ọmọlọlá yé ará àdúgbò ẹ gbà mí o ta ló wà lé ẹ gbà mo dẹ̀ sọ fún ọmọdé tó ọmọlọlá. Temilade, where are you coming from? I asked you a question. Where are you coming from? Where I'm coming from is none of your business. Please, I'm too tired for all this. Stay there! Stay! Where the hell are you coming from? And what the hell is your business? What is it? Temilade, don't make me do what I will regret. Hmm. what you regret? When you've already made me do what I will regret for the rest of my life, you think I care? talking about? Please excuse hey, stay back here. Stay here. Stay. Stay. Wọ́n bí ẹ Mike inú bí be sí ẹ o. Bọ́dọ̀ tí mo I didn't do anything. You didn't do what? I didn't do anything. You didn't. What is happening? Okay. It's A police station. Okay. Ìṣẹ̀lẹ̀ kan ló of which Mrs. Gbajúmọ̀ Craig was involved in akànwá yóò bá ti fún mi ti kékeré kan. oh sorry sorry gentleman yes. sorry what did you do. i didn't do anything i don't know what he's talking about it wasn't me. níbo ló ló tó wà náà. i wasn't Madam. there. oh, uh, oh sorry gentleman she is my wife and um, èmi um, ni flag bearer atm party mo dey run fún mayor fct so please. Sir ẹ ní sùúrù ẹ ní sùúrù. kò sí wàhálà ọkọ tẹ̀lé wa. ọfíìsà ẹ̀yin náà ní sùúrù náà ẹ jọ ẹ jẹ́ kó wọ mọ́tò mi so a lè tẹ̀lé yín. rárá ẹ jọ madam ẹ̀yin lè máa tẹ̀lé wa lẹ́yìn madam. ẹ jẹ́ ká lọ ẹ jọ. baby please don't let them take me away. ẹ tẹ̀lé wa madam. what have you done what have you done. I didn't do it it wasn't me. Oh, okay I will be right back. madam. Ẹ ẹ tẹ̀lé wa. Ah, my daddy, please. Please, madam. My daddy, baby, please don't let me. Madam, ẹ tẹ̀lé wa. Don't, don't, don't, don't, don't, don't try do her. Ah. Don't do that. Hello, hello. Ejò kìí ṣẹ̀wọ̀n, ó ṣèwọ̀. Ohun tí irú àwa bá ṣe nílẹ̀ yìí, àṣegbè ni. Ah, ah, ẹ fi ọmọ mi sílẹ̀. Ẹ fi ọmọ mi sílẹ̀ o ẹ sà ẹ dàbí pé ẹ mọ nǹkan tó mọ̀ ń ṣe ẹ̀sùn apààyàn ọ̀nà máa fi lọ. wọ́n fi lọ inú mi dùn ó dùn pé o ní wọ́n fi lọ ni wọ́n fi lọ ni ọmọ tèmi ò lè pààyàn whatever happen ṣá mi ní kẹ́ má ṣe investigation yìí but let me take her on bail. chief mo sorry o offence yẹn wà on bail mi so lè mi ò lè release her on bail ẹ má bínú. ẹ wàá wá fọwọ́ tèmi wọ̀ mí ni ibo ni mò ń sá <laughs> wò mí ibo lèmi fẹ́ sá ó mọ̀ mí dáadáa gbajúmọ̀ lèmi jẹ́ ìlú yìí ibo ni mo fẹ́ sá mo láti mọ ọmọ mi lọlé. chief kò tó máa rí yẹn tí ò ní sọ pé gbajúmọ̀ ni orúkọ yín ò ní kí mi kan ṣùgbọ́n ibi tọ́rọ̀ òfin wà nìyẹn as a matter of fact àwọn èèyàn jẹ́rìí sí eyewitness wa. fẹ̀rí lẹ̀ kí la lè mọ̀ ṣe lójú ọ̀tá ẹni ọlọ́kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá a ṣọ́ ni kẹ ìwọ ọmọ ọmọ ibi tó ti bí rẹ̀ up that is the more reason why I say you should you should do your investigation properly that's all. advice kan tó mo lè fún yín lélẹ̀ bóyá kẹ́ get very good lawyer so I lè bá yín ṣe case yẹn dáadáa beside that. second option ìyẹn máa jẹ́ màá kọ́kọ́ sọ fáwọn ọ̀gá ẹ̀ wọ́n á ọ̀dà ẹ̀ kó release ọmọ tèmi. Ah, ok kò sí wàhálà sá tí wọn bá lè fún mi lọ́dà tó dẹ̀ lè kọ́ pé báyìí báyìí ni èmi mo sọ pé kò release ẹ o kò sí problem tó di èmi fẹ́ lóṣù iṣẹ́ mi ni. o lágídí o hmm? lágídí o dẹjọ́ kó jẹ́ màá mọ́ ọmọ mi lọ ìwọ ọmọkùnrin jẹ́ màá mọ́ ọmọ mi lọ. sá mo ti sọ ọmọ tèmi lè ṣe àwọn tó jù mí lọ tí bá lè bá wọn sọ̀rọ̀ kò sí problem but agbára tèmi ní báyìí mi lè ṣe jù ọ lọ sá. o lè fẹ́ fi bí sílẹ̀ àjọ máa ṣiṣẹ́ ṣúlẹ̀ mi. one house one house please. one house níbo ọ̀rọ̀ one house kọ́ ló ṣẹlẹ̀ yìí o ẹ sọ̀rọ̀ one house o ọ̀rọ̀ pátì tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí a ti náwó náwó gbogbo ala náwó sórí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí a ò tí ì jèrè ẹ̀ ń sọ̀rọ̀ one house bá a ṣe rówó nìkan ẹ wá o lẹ́yìn owó kò tún sí nǹkan kan míì mọ́ o owó nítorí ẹni tó bá ṣòwò o gbọ́dọ̀ jèrè ni o owó lèmi fẹ́ o. atm. wèrè wo nu wèrè wo ló ń ṣe atm. èmi wèrè ah, àwọn ará ilé yìí ni wèrè ìgbà tẹ́ ẹ̀ lásán tó da lórí nǹkan ẹ gbọ́ ṣẹ́ńṣẹ́ ni. èmi ló ń bá sọ̀rọ̀ báyìí woman leader èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ wọ́n tún fi ojú ẹ̀ rí nínú ẹgbẹ́ yìí wọ́n rí pé mo lé ọ padà sábúlé yín You lakoti. Hey, yes, I beg you, leave sorry. Eh? Don't ATM anybody here. Show go. and ẹbí ẹ̀dẹ̀ wá kọ́ ẹbí shift ni shift lọ dada. To ba bẹ́ẹ̀ ni To ba jẹ́ pé shift ti train ọmọ wọn dáadáa ni gbogbo mess ti party wa náà yìí kò ní ṣẹlẹ̀ sí wa náà àbí imagine ọmọ wọn wá di higher class inú ìgboro tó ń rẹ àwọn èèyàn. Alhaji Kazeem calm down. Oh, no, no, no, calm down. calm down níbo calm down níbo ọ̀rọ̀ calm down là ń sọ yìí. iṣu ló ń ká ní àdúgbò gómìnà lórí igi ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ owó a sì rí owó bá a sì rí owó a ti ta a ti ta oko a ti ta ọ̀nà ayáwó alájẹsẹ́kù a ò tí ì jèrè ṣé tó bá sòwò gbọ́dọ̀ jèrè ni nígbà tá a bá jèrè tán ìbá pa gbogbo pa gbogbo kó pa kó pa bàbá ìkó pa kémi sá ti ni o. èèyàn mà ní ká yìí gan dá agbábíàká sẹ́nu ẹ̀ lọ yẹ kí ti máa gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ sísí fún. kọ́lá wọlé má tún máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ tí ọmọ orúkọ tó ń pè á ni gbogbo orúkọ ẹgbẹ́ wa ti bàjẹ́ nígboro owó ni káyọ̀ owó kò sí nǹkan míì mọ́. yá gbọ́ràn agbábíàká ẹ̀yin abẹ́yìn náà kọ́ o. àwa ni kíni. à ń gbà tó yá ẹ ti jẹjẹ kú jẹ tí èyàn bá ti jẹ dodo ẹnu rẹ ò ní sòdodo ẹ jẹjẹ kú jẹ tán ẹgbẹ olówó ṣífù abájọ ẹsẹ kú kélété ẹsẹ kẹríkì mọ ẹsẹ wájú pọgbà bí ìlú àgẹrẹ ẹ kó gbogbo owó jẹ tán ẹgbowó ẹ lọ rè é ǹdọ́sì àná jífù ń bọ̀ yàgbé mi gangan ní candidate àbẹ́mi kọ́ gbogbo yín panupọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kí n lọ rè sojú yín àbí bẹ́ẹ̀ kọ́ ni ńgbẹ̀ tí wàá gbowó jẹ ti jẹjẹ kú jẹ tán rìkì sí wàá payé pọ̀ ẹ̀ẹ́dẹ̀gẹ́ ọ̀tá ń tọ́ payé pọ̀ ló sì tuyé káyìí. Kọ́láwọlé ìyẹn ni wípé ara ń ta ẹ́ ló ṣe lọ set tèmi up kí ni òun ó hàn ní gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ẹ wo the flesh is weak lóòótọ́ lóòótọ́ ṣùgbọ́n ara ò lè ta mí débi pé kí n lọ sẹ́ẹ̀tì ọmọ yín kankan wọ́n po ẹ̀yin lẹ̀ fúra ọmọ yín ọ̀gbàgbà fọ́ kásọ wálé ẹ rójú olè ọmọ yín ẹ̀ mu àṣírí wá tú ní ìsìn ìtẹ́mi kan tiẹ̀ mọ̀ ni pé wọn ò lè bo lórí ibú tó pọ̀ mọ́ olórí ibú pọ̀ nú ẹgbẹ́ látòrí olórí ẹgbẹ́ dé lórí ọmọ kéékèèké olórí ibú pọ̀ as I am living here now I am decamping and I am living for good mo sì lọ sínú ẹgbẹ́ mi ẹ tètè máàkì ẹ. go go if you want to go look at this man. When we gave you money to stay down there, you collected money. You collected that money. You mouth. Now you are threatening to go. Come on, go, my friend. Amadio, I'll strike you dead here. Yeah. Ah, you know what? So, oh, le fosalu yìí dẹ́rù bà mí. Èmi náà pe Ṣàngó fún ọ, wọ́n pògùn àwọn ọ̀sà mẹ́rìndínlógún tó tilẹ̀ Yorùbá mú. Ẹ bá rọ náà lé lórí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, wọ́n nà ní nǹkan tí wọ́n gbọ́ ní kùkù lẹ́nu báyìí tẹ́yìn ìrẹ́ fò láti bí ìrẹ́ ọ̀ma fún gbàdógún. Ingi tí ìfẹ́ rajà. Ah! Ingi tí this man o ìtì ìtì wọ́n ní bẹ́nu èdè lu yín ìtì kọ ìtì ìṣèbó ìtì àìtì. that is not the point kọ́láwọlé ẹ àṣọ ti gbowó wọ́n pín ẹ lówó ò pakúnrẹ́ jẹ àṣọ lè lọ́rẹ́ mi èmi ò mọ̀ kó lè mọ̀ n bá rìn irú yín báyìí ní ń ba pátì jẹ ẹ irú yín ti ń ba pátì jẹ rẹ èló gan mọ gbà lájì kà sí. sẹ́mi mọ iye tó ọgbà èló mọ gbà mọ mọ iye tó ni èmi lórí ẹ̀tọ́ mi ni. o lè ní ọ. ẹ̀yin èèyàn mi ṣé kìí ṣe ìdì nìyí ẹ lọ ní sùúrù o sí kì í ṣe pé àwọn other parties ló ṣàṣìwà tàbí jà ọ̀rọ̀ ẹ ti gba sùúrù o. bàbá ọ̀rọ̀ ìdíkọ́ni tó wà nílẹ̀ yìí èdè kankan ò díá o ẹgbẹ́ kankan ò dá a láàmú àwọn pátì kan ò sì yọ alẹ́ nu àṣàṣìà àwọn igi wọ́rọ́kọ́ tó ń da náà rú àwọn àròwọ̀rọ̀kọ́ tó ń da ọbẹ̀ ẹ̀ àwọn jẹgúdújẹrá tá ń jẹ ń lé orò tá ń jẹ ń lé egun. àwọn èèyàn burúkú ní tẹ́lẹ̀ ká bá wí. àjàjà kọ́láwọlé. kọ́láwọlé ọ̀rẹ́ mi lè yẹ burúkú. ọ̀la kí ló fẹ́ ṣe fún mi. ẹnu lásán ló ní òní àsán òní àsán ẹnu lásán ló ní bí tajà ká. èmi mo ti di àbúrá rí àbúrá sí àbújá àbúmú àbúrá àbúrá àbúwọ. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ àbìlú wọn lọ sí ọ. òsì tó ṣe mí bí ilẹ̀ òsì tó ṣe mí bí ilẹ̀.

ẹ tí wọ́n máa fi wá take irú decision bẹ́ẹ̀ against my son kí ló dé. chief mrs ẹ take it easy gbogbo ẹ la máa resolve. ṣé ní gbogbo nǹkan tẹ bá fẹ́ ṣe òun ní ká tètè ṣe o because ẹni bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí tẹ́ ẹ bá tètè wá nǹkan ṣe sí tí ọmọ mi bá lose opportunity yìí mi ò ní mi I won't forgive you and mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé a lot is at stake for me as it were. A lot is at stake for me too. I am the party chairman. But ṣẹfẹ́ gbọ́ wọ́n ti gbá mi ti sẹ́gbẹ̀ẹ́ kan in fact ọlọ́run ló yọ mí níjọ́ mi tì yẹn. chief ṣẹ́rí tí wọ́n bá fẹ́ gbá yín tì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kí wọ́n gbá yín tì sẹ́gbẹ̀ẹ́ kan as long as wọn bá ti gbá ọmọ ti tèmi sí ẹ̀gbẹ́ kan ṣẹ́rí tẹ́ ẹ bá ṣe ohun tó yẹ kẹ́ ṣe hmm. tẹ́ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe chief there is going to be war. what war. yes there is going to be war bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá tètè resolve matter tó wà lẹ́yìn. chief mrs kò tí ì le tó yìí rárá ẹ tètè máa wá gbogbo ọgbọ́n àti gbogbo ọ̀nà tẹ́ ẹ máa gbà tó fi máa reinstate ọmọ ti tèmi as a party flag bearer with immediate effect ni o ní kíákíá kíákíá báyìí ni tí bá tiẹ̀ ṣe pé kọ́lọ́hún kó máa ṣàánú èèyàn tó yẹ kéèyàn máa béèrè ọ̀nà kó tó máa gbà kó máa kó kó máa béèrè ẹ̀rà ń tẹ́gbà báwo ni kí n ṣe nìyẹn báwo ni kí n ṣe nìyẹn èmi àwa mọ̀ pápá èèyàn lọ́mọ títí yín èmi àwa ní pé kọ́mọ tètè mi lọ́fẹ́. fọlákẹ́ fọlákẹ́ lẹ́nu ṣé kì í ṣàpàyàn ni chief mo bèrè ni ṣé kì í ṣàpàyàn ni ṣé ọmọ yín kì í ṣàpàyàn lójú owó obìnrin ẹgbẹ́ lásánlásán ó dẹ̀ nìkan lọ pa ṣẹ̀dúgbẹ́ bá fẹ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ̀lú pẹ̀lú gbogbo agbára yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe tó tí ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe máa rí state ọmọ mi tí ẹ bá rí state ọmọ mi chief ẹ gba ọlọ́run lọ́gàá máa jẹ́ kẹ́ mọ bá yẹ ṣe tó máa fi ilé ayé yìí hàn yín bẹ́ẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe tí ì rírí máa jẹ́ kẹ́ mọ̀ Fọlákẹ́ Fọlákẹ́ Fọlákẹ́. ẹ gbà mí èmi ní sẹ́nu sọ̀rọ̀ sí báṣabáṣa báyìí ah! iṣu mi máa ti di ọwọ́ mi bí epo kẹ́. Ah, it's all right. Hello, Inspector. Hello, officer. Uh, kí ló ṣẹlẹ̀? Okay, I will come to your office right away. All right then. Leave me now. Eh, inú tèmi náà dẹ̀ dùn láti wà ń bíbá at least to fulfil my civil rights as a good citizen ẹ ṣé mm-hmm. gan ni. ẹ ṣé gan ẹ ṣé gan dúpẹ́ ìdí mo fi pè é pàtàkì ni pé àwọn ẹbí olóògbé mm. wọn ti agree àti call of case. really. Wow, that's very good. That's very good of them. Ah, uh, wọ́n ṣe gan ni. Ah, and, for being reasonable, ẹ jọ̀ọ́, mo máa ní láti fún yín ní ẹ̀bùn kékeré kan ẹ̀ẹ́ eh, máa fẹ́ forward account details yín sí mi kẹ́ tó dìde ibi tẹwàá yẹn alátìyàn àti dún. no madam you don't need to pay anybody for doing his job nígbà tí kò ṣe pé àti charge yín and you are not guilty so there is no need for that. anyway um, mo kò fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ni ẹ jọ madam kafaya yẹn irú ìbáṣepọ̀ olúwa láàrin méjì um, apart from the fact pé mo rí rí bóyá bí ẹ̀kan mi ò rò pé mi àti ẹjọ́ dúró sọ̀rọ̀ rí or anything like that ah ní any relationship at all. okay um, barrister over to you. Oh, thank you inspector. Uh, madam ẹ ṣé gan-an fún gbogbo cooperation ẹ ti fún wa eh, mo fẹ́ fi dánilójú sìn pé eh, case fire fàyà ti fire. Oh, <laughs> that's good. Oh, That, oh, that's wonderful. That's but um, I would like to ask, kile money mọ̀ nípa ikú Ọmọlọ́lá? Ah, yes. Kàn gbọ́ kó ni èmi náà kàn gbọ́ kó ni mi mo nǹkan kan pa kú ẹ̀. But uh, ìwádìí fi yé wa pé ẹ uh, threatening pé máa pa torí pé ó blackmail ẹ̀yin àtọmọ yín. Ah, ah, the law ṣe rí tí àwọn obìnrin ta bá bínú bá ṣe máa ń ṣe nìyẹn o a máa máa kàn máa máa pariwo gè a máa máa sọ nǹkan tá à ní ṣe mo kàn ń tọ́ ẹ̀tẹ́ lórí àwọn lásán mà ní ṣé èmi tí mi ò lè pé ṣinṣin ni màá kún nídìí ènìyàn I mean that's not possible. ok ẹ jọ mà ǹjẹ́ mú arákùnrin yìí. rárá o. ok. mi mú rárá. ẹ ṣé madam ǹjẹ́ mo lè béèrè ọwọ́ yín pé ọmọ mẹ́rin lẹ bí. Ah, ọmọ méjì ni but um, ẹyọ kan ṣaláìsí. oh sorry about that ẹ jọ erékù ló pa. ó kàn ṣàìsàn ráńpẹ́ díẹ̀ ni ló bá jẹ́ lọ́hùn nípe. really but uh, prince sọ fún wa pé àbúrò òun pé ó fẹ́ ṣẹ́yún ni ló fi kú. olóòmọ máa kó mú kọ́lọ́hún kó ṣàánú èèyàn ni gbogbo nǹkan tẹ̀wọ̀n ti put behind èèyàn wọn á kàn tún gbé wá ṣá àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ àwọn ọ̀rọ̀ tí ò dáa iṣẹ́ mu it's a very sad story kéèyàn bímọ kó wá lọ lóyún fún ordinary driver driver lásán lásán. so ìdí nìyẹn tẹ́ fi ní kó lọ ṣẹ́yún. beg your pardon. what kind of a mother do you think I am. nana nana barrister barrister um, There are another line of questioning. Okay. Uh, madam ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè once again eh, ẹ jọ̀ọ́ ikú wo ló pa ọkọ yín. Eh, kí ló béèrè kan ah, kí ni gbogbo béèrè tẹ́ béèrè tẹ́ béèrè tẹ́ kò ń béèrè ìmọ̀lẹ̀ yìí ti ráhùn questions tẹ́ béèrè lọ́wọ́ mi gbogbo ayé ló mọ̀ pọ̀pọ̀ mi láti rẹ̀ wọ́n mọ̀ pé ah, ikú accident ló kú kí lè béèrè lọ́wọ́ mi lẹ́gbẹ̀ẹ́ ìjọba ìjọba tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní ìkú tẹ̀ fẹ́ lọ́wọ́ inspector ìjọ nítorí ẹ jẹ́ kí n gbé báàgì ni kí n máa lọ wọ́n ti sì bí ẹjọ́ máa lọ lẹ́nu wọ́n ti sì máa lọ lẹ́nu. ẹ take it easy ma ẹ take it easy nǹkan tá à ń ṣe ìran àwọn òbí kí àdébójútó ọ̀rọ̀ ẹ̀mí lórí ànífẹ́ kó dé level tí ẹ pé wọ́n máa charge in sí court. èmi ní court for what kí ni mo ṣe tẹ́fẹ́ gbé mi lọ sí court. ẹ òun náà la ṣe ń òbí ká avoid stress at embarrassment àwọn òbí ká sọ ní tùbí mú bí ń bí ẹ máa bínú.

bọ̀bọ̀ ẹ bọ̀bọ̀ má insult mi má insult mi mo ti ṣiṣẹ́ for over fifteen years ẹ eh. mi gba bribe wọn dẹ̀ fún mi bribery má so má downgrade mi rárá. but why to fi release ẹ you want to náà my only woman ẹ I should be. complice. àṣebí orúkọ tó sọ yìí sin àti ìmọ̀ àti ìmọ̀ báyìí la ṣe ní release ẹ mọ̀ pé lọ́ọ̀ gbà pé ká tìyàn mọ́lé tá a ti ní evidence against her for over 24 hours ó yẹ kó ìwọ náà dẹ̀ by by by your profession so Mama máa sọ lọ́rọ̀ tó ń sọ yìí náà. bùbọ̀ tó máa kàwá yẹn sọ pé ọmọlọ́lá sọ fún òun pé ó mọ̀ ti interest láti bá òun for a very long time. o ṣebí káfá náà ló sọ pé ẹnìkan fún poison ọkùnrin kan pé kóun fi pa ọmọlọ́lá pé tóun bá dẹ̀ ṣe ó máa pa òun the same time náà ló sọ fún wa pé òun délé ń jọ yẹn gangan gangan gangan òun rí lásìkò máa tó ń jáde láti inú ilé wọn pẹ̀lú tèmi adé tó sáré jáde ah that take it easy. kí làá fẹ́ ṣe sí báyìí sí ẹ máa máa yẹn jáde ni o wo bó jẹ́ sọ nǹkan fún ẹ problem tí mo ní pẹ̀lẹ́ lè le bàtà ti mọ́ra òun ní sùúrù òun ní sùúrù tó bá fi get information wà ní sùúrù nìyẹn sometimes kò ń pè kí ọkọ máa ṣe wàdùwàdùwà rárá ẹ. ọmọ bí kèé ṣe wà importance mi sí náà. sori ó yé mi justice tó ń wà kì í ṣe pé nítorí ẹnìkan kú but the information tó wọ́n fẹ́ lò àti charge wọn sí court yẹn gan ló jẹ́ ológun but this is not the best way. kí la máa ṣe ń sìn má wọrí ṣòye èmi ti da ọbọ̀ síta already ṣe yẹ pẹ̀lú gbogbo description and everything ẹ̀ wọ́n máa mú kò sí wàhálà ṣùgbọ́n tá a bá mú kí ni kò ń fẹ́ bẹ́ẹ̀ take her settle out of court máa ní sùúrù máa organize interrogation fún ẹ private one tó máa fi get gbogbo information to need. no way mi ìgbà kúnlẹ̀ tó gbà mo disagree. Uh, ok mo disagree. so àlọ́ tó bá fẹ́ ṣe ní wait tiẹ̀ kò problem hmm. but to bá change mind call me èmi fẹ́ lọ ṣẹ́ ẹ̀ máa ríra lórí mọ wàhálà tó kù lẹ́sìn náà. So, officer, here's the house. This very house? This very house. Are you sure? èèyàn ń gbé ní I'm very sure. Tọ́lẹ́tì ló wà ní ẹnu géètì yìí. Hmm, ó Hmm. Only bóbó bọ̀ ibi ilé yẹn nìyí ṣá. Ṣùgbọ́n pé ọ̀gbọ́n a criminal I told you he's a criminal. I've been here now. Tàbá dòde àárí, ó máa wá wèé. Ó máa wá. Let's just wait for him. He will come, he surely come. You see what ẹ̀sùn wájú Just move forward a bit. You Kò sí wàhálà. Àmàdúró. tó ṣẹlẹ̀ fáwọn ọ́fíìsà yín sà story mi ò dẹ̀ change sà. báwo gangan ló fẹ́ pàdé arákùnrin. Hmm. lọ́jọ́ kan jẹ́jẹ́ mi ni mo ń lọ. Women's Center driver women center gangan. bẹ́ẹ̀ni. four hundred naira. ó wà lá. ẹ wọlé ẹ wọlé. driver ẹ̀dẹ̀ lẹ́mọ́ bí tí mò ń madam ṣebí women's center lẹ sọ. bẹ́ẹ̀ ni. mo mọ̀ bẹ̀ náà. fẹ́dẹ̀ ní four hundred naira lówó mi. four hundred naira ni ó jìnnà díẹ̀. owó mọ́tò yín máa chipu lábújá yìí o four hundred naira fún ibi tó jìn tó bá jẹ́ ibi tó wàá jìn ńkọ́. àmọ́ ẹ fi yẹn lẹ̀ even two hundred naira ẹ̀rín bíbá ẹ̀ hundred naira gan ó wà lábújá bíbá ẹ̀. ká ní kì í ṣe wàhálà epo yẹn ni ó chipu bàjẹ́. so báwo gan-an a ṣe lè kẹta ara ayé máa le díẹ̀ sá o hmm. torí mi ò mọ́lé mi ò mọ̀ ọ́nà ọkùnrin yìí ní tí mo mọ̀ ni mo ti sọ nípa ẹ̀yìn. mi olóògbé jẹ́ ká lọ mú jẹ́ ká lọ mú jẹ́ ká lọ jẹ́ ká mú wò ó jẹ́ ká mú jẹ́ ká mú. jẹ́ ká mú náà. ara ẹ fara balẹ̀ náà. surveillance nìkan ni ọ̀gá ní ká wá ṣe níbí. really yes ẹ kàn fara balẹ̀. okay okay okay. 나고 보유 큰일 날까 빠빠나 큰일 날 보유 ọ̀gbẹ́ni skipo ṣé o lè sọ fún mi nǹkan tí ó ṣẹlẹ̀ <sighs> wọ́n ní àwọn ní iṣẹ́ fún mi ọjọ́ tí mo débẹ̀ dátà lédi kan ni wọ́n gbé lé mi lọ́wọ́ wọ́n ní lédi yẹn àwọn nígbà tí mo bẹ̀rẹ̀ sí tray lédi yẹn ṣe ni lédi yẹn ń yọ bọ̀rọ̀bọ̀rọ̀ àfi bí ẹni tó lò má kan ọjọ́ tí mo wá decide láti carry out operation mi fẹ́ shoot gan bí bọ̀bọ̀ kan ṣe yọ látẹ̀yìn yẹn ló hit mi bí mo ṣe fi ìdí ìbọn mi bájọ́ mi nìyẹn mo ṣe pass out nìyẹn jíjí tí mo jí báyìí hospital ni mo ti bára. ọ̀gbẹ́ni ṣé o ti jí. mọ́lẹ̀. Who you be? Shh. Hospital lawyer o. Láti gbọ́ ọ̀nà tí wọ́n dé. You are under arrest. For what? Possession of arms. Pẹ̀lú other crimes tó ti commit. What nonsense is this? Where's my phone? I, need to speak to my lawyer. Where's my phone? It's like you don't know. O tí mo wà láti wà. O fi ń béèrè Why the hell are you snapping me? Barrister, ẹ jẹ́ lọ rí doctor. Let's know the next step to take. Okay. No, sir. Officer. Àwọn ni wá. Ẹ jẹ́ ṣe Now you're talking. Àwọn ni wá àbí? Now you need to cooperate with me. All I need from you is gbogbo. information yẹn tó o bá fẹ́ bọ́ nínú kéèsì yìí ìwọ gangan kọ́ need yes you're just a suspect. ọwọ́ ẹ ló kù sí o. name your price I, I will give you. I just named my price give me everything I need information yìí ló ṣe kókó fún mi give it to me and you are free. àwa láyé ìtẹ́ lọ́jọ́ yẹn because. I was not in trailer for a while but nǹkan tí kò yé mi But bó o ṣe a nígbà tí wọ́n hospital. I put a call to my guys. Àwọn náà gbé mi escape. So, kilo ló wà láàrin ìwà The lady tó gbé poison fún lọ pè fún well i've never met her before but mo notice pé òun àti target mi lọ́jọ́ ń gbé so i decided to use her you see on that faithful day òun ló dá and i pretended to be a taxi driver i kidnapped her mo threaten her àti tó gbà láti ṣẹṣẹ mi. díẹ̀ nínú kinní ló máa dà sínú oúnjẹ fún sórí bí kinní ṣe kéré tó ló ṣe deadly tó and the good news is that it doesn't kill immediately it takes three days before it kills that person má lọ try láti smart pẹ̀lú mi kàfáyà you have a father. Your mother is late. You have a sister. You have two kids. One is in primary one, and the other one is in primary five. They attend Sunbeam schools in Lagos. Baba Mbini, Obumoshore Street. There's nowhere to hide. I give you two days. Tó Two days. Láti fulfill mission. Or else. <laughs> Or else. Take this! Ìdí nìyẹn tí mo fi sá kúrò ní ilé Lọlá ẹ̀rù bà mí láti padà síbẹ̀ kí n tẹ̀lé lọ kó ẹrù mi níjọ́ tí mo gbìyànjú ẹ̀ kí n lè sá padà sékòó. òkú ọmọlọlá ni mo bá ẹ̀rù yẹn ló bà mí tí mo fi sá jáde tí mo pe àwọn ọlọ́pàá ṣùgbọ́n nígbà tí mo rántí wípé ọmọkùnrin yẹn ń tírẹ́tì láti pa mí òun ni mo ṣe sọ wípé first lady nìkan ni mo rí tí ó jáde nínú ilé yẹn. bí ṣe yẹn ṣe bẹ̀rẹ̀ sí falẹ̀ báyìí mo decide láti lọ lé gan ẹ̀ pẹ̀lú poison handkerchief and that was all. ẹ ṣàánú mi ọlọ́pàá ẹ ṣàánú mi ní tí mo wọ̀n náà ni mo ti sọ ń pa yẹn ẹ ju ẹ má jẹ́ ń jìyà ìmọ̀dí. ní ọjọ́ tí mo pinnu láti lọ kó ẹrù mi gangan lẹ bá mi nílé yẹn tí ẹ fi arrest mi nǹkan tí wọ́n fún mi kí n fi sí oúnjẹ fún ọmọlọ́lá ni mò ń wá nínú yàrá tí ẹ fi bá mi níbẹ̀. so throughout to to fi ṣe iṣẹ́ o rí anybody. Mm, not really kàn jẹ́ pé nígbà tí mo ṣetán tí mo fẹ́ máa lọ ẹnìkan wọlé so I had to dodge so that eh, ẹnìyàn ò ní rí mi until tí mo notice pé ẹni yẹn ti kúrò ní site mo ṣe kúrò bẹ́ẹ̀ ni. ó dẹ̀ mọ èèyàn tó jẹ́. àlọ́. ipa wo gangan chief mrs kọ́lóyè ọ̀rọ̀ yìí. Hmm. ọ̀rọ̀ ló bọ̀rọ̀ wá lótìtọ́ ọmọlọ́lá máa ń sọ fún mi wípé nídìí yẹn máa ń threaten life òun tóun ò bá fi fámílì òun sílẹ̀ ó dẹ̀ ti sọ fáwọn ọlọ́pàá ń gbàgbọ́n béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan pé tòun àti ta ló jọ níjà ẹni tí mo dẹ̀ mọ̀ pé òun àtẹ̀jọ níjà náà nìyẹn. What other jobs have you done for Chief Mrs. Opogon Bros? Opogon ṣé ti accident ọkọ wọn ni àbí ikú ti ìyàwó wọn. ọkọ Chief Mrs. níyàwó mi of course of course ó kàn ti pẹ́ ni. okay can you tell me nǹkan tó ṣẹlẹ̀ láàrin. Hmm. yorùbá sọ wípé ìta bá sọ̀kò sọ́jà ara lé ẹni nígbà ìmọ̀pá ní mímọ̀ níwọ̀n mi ì mú. political godfather mi ni Ṣìfàtúndà jẹ́ àwọn dẹ̀ ni Baba, first lady tó jẹ́ ìyàwó ọmọ chief mrs ẹ mi mọ̀ ni tí mo bá mọ̀ ni mi ní advice ẹ rárá. irú advice wo lẹ fún mi. Do you recognize face nínú àwọn pictures yìí. chief gbajúmọ̀ rẹ̀. àbí eh, chief gbajúmọ̀ rẹ̀. ìyàwó wọn the second wife àwọn ni. ẹ kalẹ̀ o láti bò. girl I know, the girl is, uh, yeah, I'm a woman that married now. Yes, but boy anymore. More. So, ibo girl you are by? àti clear gan yẹn kúrò lọ́jọ́ ta clear mọ̀ sí ẹ̀ Fire, ẹ mm. sorrow. speak out ẹ bá mi sọ̀rọ̀. nígbà kan. ọ̀dọ̀ mi ni ọmọlọ́lá ń gbé lẹ́kọ̀ọ́ òun àtọmọ ẹ̀ láńlọ́ọ̀dù rẹ̀ lé síta àtọmọ lọ́wọ́ mo ọkọ̀ tí ẹjọ́ ọjọ́ kan mo kọ̀ pé ní pé ọmọlọ́lá ah, ta ló bímọ owó ẹ̀yẹ fún torí mi ò rí pẹ̀lú ọkùnrin kankan òun ló wá jẹ́ kí n mọ̀ wípé ibi tóun ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọmọ ọ̀gá òun fi ipá bá òun lò pọ̀ tó dẹ̀ doyún ọba lé òun síta ah, ọ̀rọ̀ yìí dẹ̀ dùn mí gẹ́gẹ́ bí abiyamọ pé ah, ah, ṣé nítorí pé òun ní ìyá àbí torí pé òun lówó lọ́wọ́ mo wá níwọ̀ kó bá wọn jà kó bá wọn fà gbogbo tó bá dẹ̀ gbà lájọ máa fún ipò tó bá tiẹ̀ kára gidá mo ní bàbá àsàlẹ̀ kan tó máa tì wá lẹ́yìn mo dẹ̀ ni mo wà lẹ́yìn ẹ̀ bíi ké pé kó sí nǹkan tó lè ṣẹlẹ̀ tí mo sọ nìyẹn so ta ni bàbá ìsàlẹ̀ yìí o. <laughs> chief àtọ̀dá ni. chief àtọ̀dá ǹjẹ́ ẹ fi ọ̀rọ̀ yìí lọ chief àtọ̀dá at any point in time. ah rárá o rárá sá. madam ẹ jọ ṣe mọ arákùnrin. èmi ò mọ rí o mi ò rí rí. ẹ rí ta ni rí mama ẹyin ẹ wo officer she knows me very well àwo ni wá. mo rò pé nǹkan ṣe àmúgbò yìí níbo ni mo ti mọ̀ dáná rí níbo ni mo ti mọ̀ rí gáràjì bo ni mo ti bẹ́ ẹ pàdé àbí kí ló mú ẹ ọ mẹni tó jókòó yìí. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ṣé ẹ dábẹ́ kó tó lọ́wọ́ ẹ̀ kó dàbí wọn. sọ ma yà kí n wọn dáadáa I work with this woman and I've been working with her for a very long time now. Waste collection. Waste collection. Kí ni ẹni? Ọ̀gá ọlọ́ba, ẹ jẹ́ kó máa yé I kill for this woman. Anybody tó bá ti disturb woman yìí, máa lọ bá bàbá. And the interesting thing is that, Jerry, you don't you. agbára la máa mú kò lè ṣẹ̀dá ọlọ́run kan tó lè mú wa àti tọ́lọ́ wa fún mi. skipo. mama. ṣé o mọ ọkọ tó máa ṣẹlẹ̀ sí o mọ ọkọ mi náà. my governor. governor èwo ni ṣé o ti di governor ni ṣé bí governor to be ni well as a woman tó wà láàrin mi àti ẹ you know tó stand as barrier between me and him. obìnrin kẹ bolo ti já wa àbọ̀jọ́ kó ẹ̀ ti pé ni. Hmm, tọ́jọ́ pé ò bá pé a máa fi gàgbàgà pẹ̀lú irú àwa. màmá Mama, wọ́n ti máa sọ fún I am going to send you a picture. I want you to unveil the woman's identity. Mo gbọ́ pé ó lọ́mọ gbogbo àtòun family ẹ̀ tó bá pọ̀ ẹ̀ pa wọ́n Mama, consider it done. Yeah, I trust you and you don't have more than a week to do that. My job for you. No problem. Uh, I will send you the details. Mama. Jẹ́ kí mi tètè. Ah, ah! Skipo! Oh, Skipo! Oh! skipo lẹ sọ ń sísìn ṣèbí ẹlẹ́mọ arákùnrin rẹ eh, ni. ẹ ṣe bẹ́yìn lẹ sọ pé skipo skipo látàárọ̀. kò tí ì sẹ́ni tó mention orúkọ anybody since that day báyìí. ẹ bíbú iṣẹ́ àfẹ́kọ́ bá mi ní gbogbo ọ̀nà nítorí ọlọ́run kí ló dé tẹ̀ ń kó bọ́wọ́ bọ̀wọ́ bọ̀ mí lọ́wọ́ báyìí sí nítorí ọlọ́run ẹ ṣe ọba ni wọ́n ọba àrídá nìyí ni. ẹ jẹ́ kí n bá lọ́ọ̀yà mi sọ̀rọ̀ torí ìtẹ̀wá ń ṣe yìí kò yé mi mọ́ ẹ ti tọ̀rọ̀ sí mi lẹ́nu o ẹ jẹ́ kí n bá lọ́ọ̀yà mi sọ̀rọ̀. Yeah, it's a problem. That's very, very simple. Tọ́lá jọ mú ọmọ ẹ̀. incident ti máa tó bí ọdún mélòó báyìí. mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gbà yẹn ni um, as a matter of fact close to 30 years. 30 years. ìgbà tẹ wá mọ̀ wípé gbajúmọ̀ craig ní family kan. kò dárúkọ fún mi o èmi náà dẹ̀ béèrè ó kàn sọ fún mi wípé ènìyàn pàtàkì ni wọ́n jẹ́ ní kọ́ńtì wa yìí. kí wàá ní advice yẹn. nǹkan tí mo kọ àgbẹ̀ ni wípé kó kọ́ńtàtì wọn kó béèrè owó lọ́wọ́ wọn kó lè fi tọ́jú ara àtọmọ ẹ̀ nǹkan tí mo kọ ní kó béèrè nìyẹn tó tún wọn bá dẹ̀ ti fún kó expose wọn. you know the word ẹ̀yin lẹ́kọ̀ọ́ yes ẹ̀yin lẹ́kọ̀ọ́ kó máa blackmail àwọn ènìyàn ẹ̀yin lẹ́sùn ọmọ ọmọ. Ah, yes, Ah. Hey, hmm. eh, àkóbá dàbọ̀ lọ́wọ́ máa jẹ́ àárẹ̀. Kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ ọlọ́pàá. Ah, ara ọmọ ló ta mí. Ní ọjọ́ tí wọ́n arrest ya, ibo ló ń lọ? Ìbòdè ló ti ń bọ̀. Èmi máa ń sá fún rí mi ni. Nígbà tí mo realize pé màmá fẹ́ clear mi kúrò lọ́nà. I had to save my head. Are you telling me pé chief mrs ń lépa ẹ̀mí ẹ̀ láti pa ẹ́. Of course. wọ́n ti parí iṣẹ́ wọ́n fẹ́ kí kí n tú wọn fún. What else? ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn fún ọ ó sì jẹ́ ìsìn yìí ni wọ́n lépa ẹ̀mí láti pa ẹ̀. èmi ò mọ ìlú là ń gbẹ́ ń bà yẹn a lè lose contact not until tomorrow mo bá wọn ní Abuja. interesting. Adeyemi Craig. So if I had not threatened to call your wife, you wouldn't have picked my call. Ọmọlọ́lá, Ọmọlọ́lá, ọmọ ogun ló sọ̀rọ̀ bá ní ọmọ òwò. Ṣé bí mú mi fún ẹ ló ń gbà ẹ pé kó ṣẹ́ oyún yẹn? so mọ́mì tiẹ̀ jẹ́ dókítà abẹ tán fi wà sátìn ni pé màá rí oyún yẹn yọ. well my dear prince I tried to abort it but it failed so kí ni nǹkan tó expect kì í ṣe kí n para mi àbí kí n para mi nítorí ìwà tí mọ́mì àbí. àti yẹmi Adeyemi, don't you dare walk away from me. And don't you dare. Raise your voice at me. Adeyemi, don't you Walk away from me! Demilade, what is the problem? You are my problem! Why did you embarrass me like that? Can you get your fún ẹ̀sọ́ fi rọ́bì ṣẹ̀bẹ̀ yẹn? That was so unlike you. Adeyemi, you have to apologize to that girl. Wo jẹ́ kí Hey, sọ fún ẹ o. Jẹ́ kí n sọ fún ẹ o. Má lọ fojú àná wò kó. Nítorí ẹni tó bá fojú àná wò kó, ẹ bọ́ra bọ̀ láṣọ. mo ṣe wà á dé tẹ̀lé mi, èmi ò mo lè dá wàrà nù mo lè fọ́ wàrà dànù sínú gọ́tà kí n pa wàrà kí n da wàrà nù mo lè dá gbogbo bíbà irú kí n pa gbogbo bíbà now i'm giving you the last warning tó bá mọ̀ yìí pé election yìí ó wà important sí ẹ then the choice is yours i have to be your first lady if i cannot have you then no one else will. how do i explain this to you. don't explain anything the pictures are clear enough. obìnrin yẹn kàn mọ́ set me up ni. Temilade, don't make me do what I will regret. What do you regret? When you've already made me do what I will regret for the rest of my life, you think I care? I don't want to hear anything, please. You disgust me. You're such a big liar. What's going to Masulale? If you lost Lewa, I'm going to go home. Edema, whoa mo ti sọ fún ọmọlọ́lá pé kó jáwọ́ lọ́rọ̀ wọn o pé kó fìjà fọlọ́run jà nígbà tọmọ ẹ ti ṣaláìsí o ọmọlọ́lá ló fọ́ rígá tó lóun ò ní gbà o. ìgbà wo ni ọmọ yẹn kú. mo ti lọ bí ọdún méjì sá. ọdún sá. for two years. ọmọ tí ọmọlọ́lá bí fún un. Ajúmọ̀kẹ́ ti kú fún ọdún méjì ẹ̀dẹ̀ sì ń gba owó lọ́wọ́ wọn fún upkeep wọn yẹn. mo sọ fún Ọmọlọ́lá o mo sọ fún o mo sọ fún gbogbo jáwọ́ o gbogbo ohun tó ń ṣe yóò máa lẹ́yìn o pé kó fìjà fún Ọlọ́run mo sọ fún sa. so ìgbà tí ẹ wá rí i pé chief atandale nínú bà mí nínú jẹ́ gidigidi lè nínú mi bàjẹ́ lè nítorí ṣe pàtó láti ṣe gúdú owó ọdún méjì lórí ọ̀rọ̀ ayé mi. mo fẹ́rẹ̀ sọ wípé ipò tí mo dé lọ́jọ́ ọ̀tún ni ṣe pàtó dá ló ràn mí lọ́wọ́ débẹ̀ mo dẹ̀ bí ọmọ lọ láti títí títí títí tí ọmọlá lòun ò ní gbà ní lọ́jọ́ kan ọmọlọ́lá ọmọlọ́lá ìwà wà kẹ̀ ó ṣe gbogbo ilẹ̀kùn lé lẹ́ẹ̀ báyìí ọmọlọ́lá àbúrò kí ló dé kí ló dé kí ló dé ọmọlọ́lá kí ló dé tó ń sunkún. àǹtí mi. ẹ mọ̀ ń dẹ́rù ọdún ló ṣẹlẹ̀. ṣébi nìkan ṣé nǹkan tó da òótọ́ sí mi náà rí tó dáa tọ̀ sí ẹ nǹkan tó dẹ̀ dára ọlọ́run máa máa ṣe fún ẹ kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ ah. ẹkún tó ń sun ìtì pọ̀ jù mí ṣáà lè máa wò ẹ̀ràn kó máa sunkún báyìí jọ nítorí ọlọ́run sọ fún mi àkókò ìtì pọ̀ jù mí sọ fún mi. jọ ọ̀hún kò dé èmi èmi kọ́ ṣé mi ò kí ń ṣèyàwó tiẹ̀ ni àbí ṣé mi ò bímọ fún ni ẹjọ́ tó lọ́lọ́ ṣé bí èmi ṣe pèrò ayé mi lélẹ̀ ni ṣé bí mo ṣe fẹ́ kí láìpẹ́ mi rí ló ṣe rí yìí ni àbó nǹkan ló bá mi débi tí mo dé yìí ni àti pé ráìtì wo gan ló ní láti wà bì nígbà tí láìpẹ́ tèmi ti wà mísírẹ́bù. ìjà fọlọ́run tó o bá kọ̀ntínú láti máa ro nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ sẹ́yìn o máa ní move forward. Eh? wò máa gbọ́ fine girl ni ẹ ó dé mọ pé ojoojúmọ́ làwọn ọkùnrin ń wá ẹ. ọkùnrin mélòó ló wá ṣetán láti fẹ̀mí sílé gẹ́gẹ́ bí aya ọkùnrin wo ló máa mọ̀ yín pé mi lè bímọ tó dé máa fẹ̀mí sílé gẹ́gẹ́ bí aya àti mi. síbẹ̀síbẹ̀ ẹ ọmọlọ́lá olúwa ń bẹ títí láéláé o. ẹ wò ẹ má pàrọwà fún mi mọ́jà mo ti mẹ́kọ̀ọ́ máìlì mi mi ní gbọ́ mi dẹ̀ nígbà àfi tí mo bá gbẹ̀san àfi tí mo bá gbẹ̀san lórí adéyẹmí nǹkan tó ṣe fún mi gbogbo ọ̀rọ̀ tó dá mi pátápátápátá gbogbo ẹ̀ ni mo máa dá padà bó ṣe bà mí láyé jẹ́ bẹ́ẹ̀ ni mo bá bọ̀ òun náà láyé jẹ́ àti mi ẹ̀ mọ nǹkan tó jù mí sí rí ẹ̀ mọ nǹkan tó ṣe fún mi ẹ̀ mọ nǹkan tó ọkùnrin ṣe fún mi ọmọ kan ṣoṣo tí wọ́n tún ní ìyá fòṣọlẹ̀ ó kú mi ìtúlẹ̀ bímọ mọ́ ṣẹ́mi nìkan ni mo wà láyé mi ẹ wọ́n ní pé kí n fi wọ́n sílẹ̀ ó dà mo ti gbọ́. mo ti gbìyànjú sáà ọmọ ọlọ́ni kò gbọ́ sí mi lẹ́nu. but why tí ẹ̀rọ kò fi ń báyìí ẹ̀mí èèyàn ò jọ ẹ lójú so why are you running. bros kò rí bẹ́ẹ̀ o ọ̀nà àti jẹ àti mu là ń wà o. ọ̀nà àti jẹ àti mu. <laughs> ok kò sí problem a máa dá yín padà sí sẹ́ẹ̀lì yín nísìnyí. ẹ jọ sá ẹ má jẹ́ kó dá mi padà sínú sẹ́ẹ̀lì yẹn ẹ wò tẹ́ bá wo gbogbo ẹ̀yìn mi àánú mi á ṣe yín àwọn criminals tó wà bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ lù mí pa. ẹ má wọrí máa sọ fáwọn superior Me, we will do something about it. ẹ jọ̀ọ́ ṣe lè favour kù fún mi sá. kí ni nǹkan náà. ẹ jọ̀ọ́ ṣe lè bá mi pè sí fàgbàdà wọ́n bá no problem kì I will not àwọn náà fẹ́ keep yín síbi but since you're a major suspect any test of ó ní dátà yín lọ́wọ́ yẹn ó lè máa me that is láti ṣe yín and that is the reason táwọn superior mi sọ pé kẹ́sì wà ní bíbí this is also for your safety ṣe ti gbọ́ sókè ṣe sùúrù. èmi ò dé ló jẹ ọmọ you know take something you know coffee whatever. no, no, no no no i'm okay for now. okay well, okay you're welcome. yeah it's alright. Mm. àwa náà ti ń put in fún appeal. okay. I just hope she doesn't die in prison before the appeal kicks off. No, no, By God's grace, she will not. Amen. Uh, I'm really sorry. It's okay. I'm really sorry. Uh, it's okay. Mm begging pé kẹ́ má I can imagine what you have been through, having witnessed such horrible thing as a child. Uh, well, just thank God for this day that you uh, ẹ̀ ṣojú wa and uh, just thank God, just thank God. Àdúpẹ́ And Bàdáyọ̀mí nǹkan kan wà ní ọ̀rọ̀ ètò ń ru mi lójú gan. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé mọ́mì mi ló pa mọ́m tí. Mm, really níjọ́ tí àwọn ìpìyẹn wá èmi wà nínú toilet nígbà tí wọ́n pa mọ́mì àti twin sister mi mò ń wò ó so ojú skip yẹn gangan gangan ò ní mo rí. táyé kàn oúnjẹ yìí ti fẹ́ jiná ṣe mo pé dáàdi ń bọ̀ lálẹ́ a dẹ̀ gbẹ́dọ̀ parí revision bí torí bí tẹ̀ ń lọ lọ́la. My dear, what is your name? My name is Abayomi Gbajumo Craig. Inú nǹkan. My name is Mayomade Gbajumo Craig. Okay. What is the topic? Mọ́mí ìtàn ń gbà mí jẹ́ ṣé mo lè sáré lọ́tọ̀. Ah, ah! every time wọ́n ọmọ yìí wọ́n máa tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ wàá lóò fẹ́ tọ̀ fẹ́ tọ̀ okay ibi ìbáni wàá bá mi lẹ́yìn. Ah ah! every time ẹ kalẹ̀ o láti bò. yẹ ẹ gbà mí ẹjọ sàn kí la ṣe ẹjọ sàn kí la ṣe ẹjọ ẹjọ. so ńgbà tí mo ṣe wá rí after so many years mo mo dààmú mo recognize it. follow up follow up láti mọ gbogbo everything about him ibi tó ń gbé ìgbà lè mú nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn àfẹ́rẹ́ mú it's a long story but eh, asádùpẹ́ fọjọ́ rẹ̀. ṣẹ́rí báyọ̀ mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fèmi ó jẹ́ kí n rí i pé ilé ayé yẹn ò tó pọn bí n ti ń bá ẹ̀ láyé àwa ìdá inú ẹ̀ àjẹ́ nǹkan hmm. ṣẹ́rí. Mm ń sìn báyìí ojú gan tì mí láti rìn gbòòrò pẹ̀lú ìwà ìwà tí màmá mi wò. well uh, you don't need to worry bó ṣe máa ń rí nìyẹn but after some time àwọn èèyàn á gbàgbé wọ́n á tún mú sórí mi sọ bó ṣe wà nìyẹn. Ah, i hope so mo ń kọ́lọ́m ṣáà dárí gbogbo ẹ̀ síwájú wa mo ń ronú àti fìlú lẹ̀. Ah, why tó bá fìdú sílẹ̀ ta ló máa mi ní ibi tán wà. Brahmi, we'll figure that out. Hmm. I'm just sorry about everything. No, no, no, it's okay, it's okay. Tèmiládé aeroplane ò mà ní dúró díẹ̀ Tèmi let's go. dádì mi ìfẹ́ gbàgbé nǹkan kan ni ẹ̀dẹ̀ kan mi lójú. kí ló lè tó yẹn. tó bá gbàgbé anything máa fi ránṣẹ́ sí ẹ jẹ́ àlọ́ jẹ́ àlọ́. ẹ tẹ̀lé lé o. ta ni. Ah! <laughs> Honorable you didn't tell me you are coming. Well, so, it's so to be. on me! Get out of here! Oh! Oh! Jeez. Hey, look at that! Kí ni kí ni ọmọ wẹ̀lẹ̀ you, wá ní? Torí àwọn wo? Ó ṣe lè torí wèrè wá bí? Chief, ẹ jọ sáà. Lọ́yà man, don't say anything, just don't say anything. Torí kò sí ohun tó ṣẹlẹ̀ tó mọ̀ pa ẹ̀. Kí ló wá ń bá mi sọ kí nìkan tuntun tó fẹ́ sọ? There is a latest development tí ẹ̀yin ń sá. Honestly ṣe àwọn pé chief mrs ti kú she died in prison. ìgbà tó kú kọ́ èmi ni mo pa ni ṣé èmi ni mo pa. daddy please. no no no no. have a heart. get out of here get out of here èṣù lẹ ẹ ń wá ẹ mò ń sọ o mò ń sọ ẹni kó kú òun o kó mi ò fẹ́ rí ẹ mọ́ kí ló wá ṣe ó dà kí ló wá ṣe bí. sẹ́ẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹbí mi àti mọ́mí ni and I'm sorry about everything. ẹ mo kàn fẹ́ ìyàwó mi àtàwọn ọmọ mi I want them back. ó kàn mí léwu ìyàwó ẹ̀dá ìyàwó ẹ̀dá o ò níyàwó ń bí àǹdẹ́kì tó yà sáré sọ fún ẹ àwọn tó ń rò pọ̀ mú ẹ yẹn ìrọ̀lùpàá ò lọ́mọ́ ń bí. ọ̀ọ́ oh, oh. Abdul Chief kí ni tẹ bá bínú tó bẹ ojú bẹ but ẹni tó mọ yín bímọ fún rẹ you a grandfather now chief ẹ jọ ẹ ẹ fẹ mú ẹ jọ. Hmm? kíni ta ló fún sùúrù òun fún sùúrù. mo mọ̀ pé ìdùnnú mi lè wá and ever since I next father to me. Ẹ̀bí kọ́kọ́ jẹ́ mi níyàrí. Daddy do me no rain. I still love my husband, Dad. If I be daring G. I'm sorry. Ọmọ ìkọ́milápá. Oh, ìkọ́milápá. Ọmọ ìkọ́milápá. Ó fún mi ní wọ́jẹ́. Ó bà mí lójú jẹ́ ọ̀nàrẹ́bù tó bá mọ ohun tí àwọn aráabí yìí ṣe ohun táwọn aráabí yìí ṣe kò sún wọn rárá. Daddy, Adéyẹmí is a very good man. Ẹbí ẹ̀kọ́ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ìjọ bá mi dáríjì. Ṣé bí ìwọ ti dáríjì? Ẹ ó tán. Ọ̀tọ̀ ìdùnnú ẹ̀ náà ni mo fẹ́. I'm very sorry, sir. Kò kàn mí náà. I'm sorry. I'm so sorry. I love you. I'm sorry. I'm sorry.